قد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وأحسن الهدي محمد صلى الله تعالى عليه وآله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة بدعه والسلام عليكم ورحمة الله وبركاته. adáwọ́pẹ́ fún ọlọ́mọba Allah ọba tí ó sì ọ̀pọ̀lọpọ̀ orí ẹ̀fún wa ọba náà ni adáwọ́pẹ́ fún lérò ní afẹ́kà nínú àwọn ẹni tí ọlọ́mọba sì fún wa lẹ́yìn àkùrá ní ti bá wa sọ̀rọ̀ pé wọ́n ta ó ju ní ìmọ̀ta mọ́ nígbà tó sóra bí ẹ bá fẹ́ máa ka orí ọlọ́run lórí ní ọlọ́run ní ẹ̀jẹ̀ ìmọ̀lẹ́ bá ń bẹ lára ìrìnàjò náà owó tí ọlọ́pàá bá ń sọ yẹn kò ní ní túmọ̀ yóò wọ ẹ̀ látọ̀kẹ́ kalẹ̀ yìí pé kí ọlọ́run ṣe fún kí òṣè tó ti gbé kí ọlọ́pàá bá ṣe fún kí òṣè kàn àbóyí náà kọ́ ni ènìyàn láròkè lẹ̀ àwọn bá wọn lè bá wọn ti sọ̀rọ̀ kan wọn ní bí ẹ̀dá bá mọ lówó wọn ni yóò mọ ọ̀pẹ ẹ̀dá àdúgbò fún ọlọ́pàá bá wọn sí ọpẹ́ orí tí ó ṣe fojú lé ní ká máa dá ní àbí ti orí tí ó báwo ni ọlọ́wọ́ bá gbé fún wa tó jẹ́ orí tí ó kọ̀ ní ìdílé kájú bẹ̀rẹ̀ ni àbí ìtọ́lọ́run gbé fún wa tó kọ̀ ní gbogbo àwọn ọ̀nà wọ̀nyí náà ni ọlọ́wọ́ nígbà tí orí rẹ̀ nígbà tàbí asọ̀rọ̀ fún èèyàn yóò tó orí tí ó ṣe gbójú rí tàbí asọ̀rọ̀ fún èèyàn yóò tó orí tí ó ṣe gbójú rí. يا أخواني ومسيرة لقمان الذي ألم تروا أن ọlọ́pàá yìí ni ọlọ́pàá wa kí mo rọ̀ mọ́ orí sọ́mà àti ilé bẹ́ẹ̀ ilẹ̀ àti ilé bẹ́ẹ̀ àtẹ̀wọ́n lórí ọmọ àwọn adaṣọ àánú wa ìfẹ́ wa ìlera wa adaṣọ ẹ̀dọ́ nítorí gbogbo nínú orí àwọn ọlọ́pàá àti tí ó ti kú ní méjèèjì lábẹ́ bá yẹn lò ọlọ́pàá wa ìkékeré lórí náà ọlọ́pàá jẹ́ wà jẹ́ wọn wa àlékún lórí ẹ̀sìn ẹlọ́pàá sọ̀rọ̀ ìṣòro fún wa lẹ́yìn wá ní ìṣẹ̀lẹ̀ náà bí orí tí ọlọ́pàá ṣe bẹ́ẹ̀ lọ wá sí ìtò pé lórí bẹ́ẹ̀ lọ sí ìtò pé lórí bàbá tó yẹ ọlọ́pàá bá tọ̀ pé kò ní ọ̀pá nǹkan ọlọ́pàá bá lábùkù fún àwọn ọlọ́pàá bá jẹ lóṣù sílẹ̀ ìjọ tó mọ̀tò. bàbá tó yẹ kó wa yìí náà ilé ìdílé ọlọ́pàá bá ti mú wa àti ká ní òpè lórí ọlọ́pàá àti ká sọ fún kọ́ọ̀pù lórí ọlọ́pàá bí àwọn ìṣe òpè lórí ọlọ́pàá òun وكثرة الأموال والأولاد والولدان ولو بلغ أمور ولو بلغ في التصور في تنفيذ والإثنين هو يأمن تجد بعض أحبابك يقولون سبب يسوك منه يقول كيف يمكن يقولني أنا أقول إن الله والإخوان إن شاء الله أصلكم الله منه فلقى مرتك وجعل الجهد منه وجعل من أبوائهم من الله لكن أعظم شأن الله عز وجل ọlọ́wọ́ ilé ní ìgbọ́dọ̀ ló máa wọ ọjà nílà ìgbọ́ tó ju nínú orí bọ́lọ̀ máa ń ṣe mẹ́ta tí ó sọ orí tó tó lọ́kọ̀ọ́kọ́ fẹ́ lórí tó jù lọ nígbà tí ilé ìgbọ́dọ̀ lè ṣílá wọn ní ìgbọ́dọ̀ lè ṣílá nípa tó kó wọ́n wà ní ìṣáàlà ọlọ́sílẹ̀ ní mùsùlùmí òsílẹ̀ ní mùsùlùmí òsílẹ̀ lọ́kàn ilé àwọn ọmọlẹ́yà àtẹ́wọ̀ Muhammad sallallahu alaihi wasallam máa bá dára wọn máa bọ́ wọn àti ìmọ̀tọ́mù وصول تدل للغير لرغم ما صلى سورة المائدة وانشأت غير الطيب الذي اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ọlọ́wọ́ ní sórí ayé kan fún ìyàláyé ọlọ́run pọ̀ bí i rẹ̀ nílá ayé àwọn ọmọdá bí i ìdáni àbíkóṣepó ilẹ̀ ẹ̀sìn tí ó yí ẹ̀sìn ti sábà ní bí i látara ẹ̀sìn lórí mọ́tò bí i ìṣẹ́ dáadáa ọlọ́run máa fún yẹn gbogbo ní kágbóde ní bí olówó ní lórí tó wá fún yẹn tó ọgbẹ́ ìdáná rẹwà ọlọ́run tí ó parí lórí wọn yóò bá ti sẹ́sẹ̀ kí iṣẹ́ ilé orí tàbí ọlọ́run ti kọ́ kan fúnra ẹ̀. àwọn olùdó kó wa ní ìlú jẹ́ káyé ọlọ́run wá sí wa orí ayé kan sẹ́ni tọ́lọ̀ fún mi ọmọ pátá tàbí ìlú sọ́nà náà wà ní wọn sọ́nà láti náà ti sọ bí kò sí ilé tó ọmọ nìyà àbí ẹ̀fẹ̀ àbí sínú àbáta ẹ̀fẹ̀ tó wọlé Ìwàtí ní káàkiri tí ó rí ọ̀dọ́dà tí ó sọ ọlọ́pùú mọ́ sọ̀rọ̀ ìṣàlékún ẹ̀fún wa. Àwọn akíyàn mọ̀ yára tí wọ́n ti akátẹrù ìṣẹ̀kọ́ lábúrí àwọn sọ́sọ̀ ṣẹ́kọ̀ọ́ wa, ọ̀rọ̀ wọn bákan náà, wọ́n wọ́n tí ó lọ́wọ́ kalẹ̀ sí ààyè ilé ìgbé ìtàlẹ̀ dáadáa. Àwọn akọ́ra tí ó ti sọ ní kékeré yìí, ọlọ́pùú wọn ṣe àdánwò fún wọn tọ́lọ́ wá gbé bẹ́ẹ̀ yìí ní dára afurasí tó ti sọ níbi èrò wá gbé bí tí ọ̀dà náà ọlọ́mọdé kan ọ̀la ilá bẹ́ẹ̀ wá sọ gbogbo àwọn ikú àwọn ìyàwó alápapọ̀ lọ́kùnrin wa ti lóbìnrin wa wákàtí kí ọ̀pá wọn tí wọ́n wà ní ìgbà rẹ̀ ọtí onídàmálágbà àlejò náà ní gbogbo ọlọ́run tó bá ti ṣe fún wọn ọlọ́pàá aláfíà ó wá ṣe gbogbo tó jáde lára tí wọ́n náà tẹ̀sí ní ohun alámùbáyà ìdí wọn jẹ àgbàjẹ ìdí wọn jẹ jẹ jẹ jẹ jẹ bá tó kú olórí ilẹ̀ fún wọn jẹ lọ́pọ̀lọpọ̀ àti ilẹ̀ fún wọn ọjà tó lọ́pọ̀ wọn nílẹ̀ lọ́pọ̀lọpọ̀ bá gbó wa náà ní àpapọ̀. bẹ́ẹ̀ ti èmi èsì mi gan nígbà yà pé bájẹ́ ìsinmi tẹ́lẹ̀ náà ní olórí wọn náà náà bá wa both lecture and question. tí àgbà bá ìrìn àjò wa lọ nípa mo ti pé abẹ́rẹ́ ìṣẹ́lẹ̀ sí ìrìn àjò ìbọn àwọn sáà sọ́lọ́ta rẹ̀ ìwé tí ọlọ́pàá ní kí arúgbóṣẹ́lá wa lọ́pàá ní fi látàlẹ̀ ọlọ́pàá ọgbà ní ìjọsìn fún wa ó sì kára rẹ̀ sí ló sọ dáadáa wọn lẹ́yìn ìpínlẹ̀ kìíyàmù ọ̀rọ̀ tí yẹ fẹ́ gbé yẹ̀wò ọ̀rọ̀ tí yẹ pàtàkì púpọ̀ ni ó pàtàkì púpọ̀ kí lọ́pàá yàgbà dá àìmọ̀ rìsá wọ́n mọ̀ àwọn tí wọ́n ọlọ́run wọ́n sáyé wọ́pọ̀ كتب القرآن كما صلى سورة النساء قال منهم من قصصناه عليكم ومنهم من لم نقصصه عليك وكلم الله موسى تكليما ọlọ́bí pẹ̀lú àwọn ìnáwí yẹ tásùnmọ́ ọmọ fún ẹgbẹ́ fún wọ́n sílẹ̀ wọ́n mú owó kan torí bí wọ́n pọ̀ dé ẹwọ́n tí wọ́n ṣe pọ̀ tó ní ìjọba lẹ́gbà tó yẹ kí bẹ̀rẹ̀ wọn torí lé òpin wa nínú ọmọ ọmọ sọ́mọ ọmọ wa yóò sọ lọ. iṣẹ́ tí gbogbo wọn mú wá sáyé bí làbẹ́ta náà ló ń gbé dúró الدعوة إلى تسليم العقيدة هو المعتقد ìpèpèsí ká tún wádìí ọkàn wa ṣe ìgbàgbọ́ wa ṣe láwọn ọ̀gbìnà ní ìbámu sí ọba tó dáwà ìwádìí ọkàn wo la fẹ́ dé pẹ̀lú ọlọ́run irú àkídà wo la fẹ́ dé sọ́lọ́ la fẹ́ dé sọ́lọ́ lẹ́yìn ọlọ́run la fẹ́ dé sí àwọn ìtọ́lọ́ sọ́fà la fẹ́ dé sáwọn òṣìṣẹ́ ọlọ́run la fẹ́ dé sí alámọ̀rí wa gan àti ìgbẹ̀yìn wa gan orí gbẹ̀yìn ọbẹ̀ nínú ẹ̀rọ pé yóò parí ìrìn àjò yìí lọ àdìgbò parí ẹ̀fà jẹ́nà ọlọ́pọ̀ ti fi alọ́ yìí lọ ó ti fi wà láti jẹ́nà ọlọ́pọ̀ ti sọ fún wa tó sọ́rọ́ fi ṣòro ìgbàgbé ayé ẹlẹ́kẹ̀ẹ́jì. àkọ́kọ́ táwọn àtẹ́bí ọlọ́pàá ń pèpè sí òun náà lè kí àwọn èèyàn tó bóò ní o sì dé ìṣòro ìtọ́lọ́wọ́ àtàlẹ́bí fẹ́ àti bóò ní tíyẹ́ ìgbàgbọ́ wa yóò sì jọ mọ́tà tó àwọn ànábì ọlọ́run ọlọ́run ànábì ọlọ́run ọba wọn ní apẹ lórí ọ̀rọ̀ gbàgbọ́ ẹ̀rù sí apẹ lọ láàrin Muhammad Musa isa sèmánà dáúdà lórí sọ àlẹ́yà ọ̀gbàdàrí àti ẹ̀rẹ́ lọ gbogbo wọn pátá orí ìgbàgbọ́ kan òun náà ni wọ́n ti nílé òun náà ni wọ́n wà níbi tí wọ́n ti ní apẹ lórí ẹ̀ díẹ̀ òun náà làwọn méjì á tó kò sáà lẹ́bí ọlọ́run tó wá sáyé tí wà tó àti ọkàn àwọn èèyàn sí ẹ̀yẹ ní òkú múlé tó ga jù nínú tí ìpèpè àwọn àmẹ́bí ọlọ́run gbúrú lé lónìí. Bọ̀dá ni ayọ̀ ẹ̀kọ́ òkú ẹlẹ́kẹ̀ẹ́jì láwọn ìpèpè àwọn àmẹ́bí ọlọ́run gbúrú lórí. Òun náà ni kí ni o, tí wọ́n ṣe àlàyé fún Èmi ìrọ́gbà ti bẹ láàrin ọlọ́mọ bá lọ́mọ ẹ̀dí ènìyàn kọ́lọ́ tó parí ẹ̀ láyé gẹ́gẹ́ láti fi gbìyà rẹ̀ ní. Ọ̀hún ìyẹn gbogbo bá ló bí àti sáyé ìdè gẹ́gẹ́ láti fi gbìyà òbí wa nínú ọlọ́dẹ tó lè sáré wá sí wọn. Yóò ọlọ́sáré wọn sí wọn ọlọ́sáré wá sí wọn jáde sáyé lẹ́yìn tí wọ́n wá ṣe lọ́ọ̀mù ni. Bọ̀dá bá ti ṣe lọ́ọ̀mù yẹn ọdún bá ti tọ́lọ́ba tó dá wa tó ní káwọn ṣe náà ló sọ pé wà pẹ́lú ọ̀rọ̀ bùkà alága àkókò níta ṣinú ilẹ̀ ìyá wà bí wà ní lẹ́yìn ìsànà ọmọ tó pọ̀ lọ́wọ́ ní ti kiri ní kẹ́yà rẹ̀ àti ìdí ọmọ ọmọdé ọba ní pọ̀ lọ́wọ́ ní lórí wa bí ó kẹ́rù ìyá náà agbègbè ìdíje tí wọ́n máa ń gbé pèrè sí òun náà ni wọ́n láti fi ẹ̀rọ ara wa jọ́ ọ̀sùn tọ́lọ̀ lẹ́nu àwọn bá máa ń gbé lọ́dọ̀ ìlà pèkìlì ìyá ìgbàlùmọ̀sáàbí tá àwọn ìyá àwọn tẹ́lẹ̀ àwọn ìyá ara ṣe ìgbésẹ̀ ti píkì kàṣọ́ra ọ̀ṣẹ́yà wàhálà kàṣọ́ra ọ̀ṣẹ́yà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òkú ẹlẹ́dẹ̀ẹ́ta tí ó gbé pípẹ́ àwọn ànábì ọlọ́pàá ọba tó òun náà ní kílé o masáàbí àwọn issues tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìwà ìjọmọlúwàbí interaction láàrin ọmọ èdè ìyẹ̀sọmọ èdè ìyẹ̀ àwọn ẹ̀yà sàdáyé láàrin gbogbo àwọn ẹ̀dá tọ́lọ́ ọmọ bájá orúkọ èdè ìyà kò sí ṣe fún wa wà láyé fún wa bá wọ ẹ̀dá ní ìsáyé tàbí wáyé ṣe alẹ́ abẹ́ ìjọmọlẹ́gbà bá ti ṣe lè ṣe dáadáa sí wọn ẹnu ẹ̀ dáadáa ìfojú rí àgbẹ̀lónú ẹ̀ dáadáa ìfojú rí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹgbẹ́ wọn bó ti wá ní gbogbo ẹ̀dá kódà ó fẹ́ kò sẹ́ta kan ní bẹ́ẹ̀ láyé sàn tó bá ti jẹ́ da ọlọ́run téèyàn ò ní ní bùkátà tí kò fi dáadáa bá a lò lọ. Tòtò bí àlàfẹ́ wa Muhammad sọ́nà bá wa ní ọ̀sánlá wọ́n fi máa sọ́nà ọ̀rọ̀ wọn ni kama kàmájà wa ní wọ́n Muhammad ní Mùsùlùmí wọ́n ní bá wọn ní ìfẹ́ wọn akọ wọ́n bẹ̀rẹ̀ kó wọn ní ìhà ilẹ̀ ní wọ́n kàdé مكارم الصالح لأخلاق وفي رواية مكارم الأخلاق أنا بيرى وقت من ذلك ni wọ́n kọ́ pé ti wa ìjọmọlúwàbí sí ara àwọn èèyàn ni wọ́n kọ́ pé ti wa ìjọmọlúwàbí sára àwọn èèyàn ẹ̀yìn náà túnbọ̀ pé bí a bá ti súnmọ́ rẹ̀ rí sí ẹ̀lábùjọba bẹ́ẹ̀ láti wọ́n lẹ́tọ̀ọ́ ní ọrùn ara ẹni sí bẹ́ẹ̀ láti lẹ́tọ̀ọ́ ọba ti súnmọ́ rẹ̀ rí sí ọba ti súnmọ́ rẹ̀ rí sí Ah, lọ́dà ilé ọlọ́run ọlọ́run subhanahu wa ta'ala ó dá wa látọ̀ ó dá wa lábò kàmá bí awwal ayati fi surati an-nisa bá ti rí ayé alákọ̀ọ́kọ́ nínú suratu an-nisa ìlọ́rọ̀ bá sọ الذي خلقكم من نفس واحدة خلق منها زوجها وخلق منهما رجالا كثيرا ونساء ọlọ́dún bí ọlọ́kọ̀ bá gbogbo rọ́bẹ̀ léèyàn láyé kí ẹ̀rọ bẹ́ẹ̀ ju gbogbo ní mọ̀mọ́ gbìyànjú nígbà báwọn tó ń fẹ́ ṣe ọlọ́kọ̀ bá tí wọ́n fẹ́ sáàpù lábẹ́ pé àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n ṣe lọ ìdí wọn kọ́kọ́ ṣe ni pé àwọn sì sọ báwọn èyí sí arìnrìn ẹ̀kọ́ làwọn ti wá ẹ̀ ọlọ́kọ̀ ló dá wọn ládàá dáhùn wá ní ọ̀pọ̀ ní ìpìlẹ̀ àwọn bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ni wọ́n lò tán ṣùgbọ́n àbábá tó bímọ yìí sọ̀rọ̀ àwọn ni wọ́n sọ̀tàn ń wúwa ọ̀pọ̀ ọlọ́wọ́ bá kí wà ní pélépélé ní àlùkò àánú ìtẹ̀lé ó sọ pé tí náà bẹ̀ sí ìyàn ti ń pọ̀ fún wa ọlọ́wọ́ bá ló ń dáwà látara ẹ̀mí kan òun fa ẹ̀mí kejì látara ẹ̀mí kan látara ẹ̀mí kejì láti fi ìgbà tí wọ́n dá gbogbo ẹ̀ tẹ́lẹ̀ láyé alẹ́ gbogbo orí ẹ̀sùn ìrẹ́lẹ́ pátá bàbá kan ìyá kan ọ̀nàdọ̀ sí gbogbo wa ẹgbẹ̀rọ adam alẹ́sọ́lọ́tọ̀sọ́lá ọlọ́pàá tí ó wá dáwà lápọ̀ ó dáwà lápọ̀ ẹ̀yọ́ ọ̀tọ́rọ̀ ọkùn sàtúnṣí lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ wọ́n àdúnyà bí ló ní ṣe sáà alẹ́ni gbò ìgbésí ayé láì sí ọkùnrin tó ní kó bẹ̀rẹ̀ kan lọ́dọ̀ ń dá sáyé tẹ́

العالم بدون النظام لا يجوز tẹ́lá ti tẹ̀lé ayé ẹ̀yẹ lọ́kùnrin láìsí pé ọlọ́mọ bá dá obìnrin síbẹ̀ ẹlẹ́kùnkùn rẹ̀ yóò ti sáyé mi ẹ́ yóò tún àbí ẹ̀dọ́mọ̀ pé ẹ̀ kò fẹ́ ní bí tí ọkùnrin nìkan ní ká sáyé. Bọ̀dé ní kan ti láti fàhálà nípa àwọn àríwòrí àti ẹ̀kọ́. Ṣé ń bẹ lára èyí mọ̀ sàmú àkùránì kálọ̀kọ̀ ìtàkàrọ̀ wọ́n kú ń bá lọ́sí bí mo dá iná kọ́ ọgbẹ́ ayélujáwó ẹ̀rí láyé bí mo sọ̀rọ̀ tó wọ́n nẹ́sà àsọ̀rọ̀ tó àrò wọ́n ṣàkàtà sí ọlọ́mọlọ́wọ́ ni wọ́n ní ayá sí i. Ọdún ìtàkàrọ̀ ìfúnta ìdá ọkùnrin ìdá obìnrin ayá tó ní ayá sí i nínú àpẹẹrẹ ìtọ́lọ́mù fi jọ́ lọ́mù òní tó dáwà lápọ̀ dáwà lápọ̀. Tolúwa ẹgbẹ́ ìrànká ló bá dájọ́ àwọn ilé ìgbàyé ayé kò ní nínú. Ẹgbẹ́ òsì kọ́ ọlọ́pàá bá tún lórí bó ṣe tó ṣe nì. Ó ti mọ bí ó ti máa mọ náà ló fi ṣe níbi ìjọ. Múlà ti ní bẹ̀rẹ̀ tí ìlà fi ń dájọ́ náà ikú ọ̀bá ní pọ́sítìkì náà ní tẹ́lẹ̀ ní oṣù ní ọgbọ́. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́. Ẹgbẹ́ ọgbọ́ lápọ̀ sọ̀rọ̀ jẹ́ ìdí. Ẹgbẹ́ bá زوجين لعلكم تذكرون من سورة الطاريات ولو بá sọ̀rọ̀ ọ̀gbọ̀n lẹ́ni ẹ̀ràkó pẹ́pẹ́ ẹ̀ràkó mẹ́mẹ́ ẹ̀ràkó adìẹ ẹ̀ràkó adìẹ ẹ̀ràkó ẹ̀ràkó gbogbo ṣe lọ́rùn ẹ̀yìn kódà akọ òkúta bọ́ wà láti lábò rẹ̀ náà àwọn ilé ìsọ yóò wọn bàbá wọn kọ yìí lọ ẹ̀ àràkó òkúta àtọ̀ràkó òkúta gbogbo ẹ̀sìn wa lọ́rùn lọ́nà tá àbí ọlọ́pọ̀ bá ní ló ti dá ọkùnrin tó sùn dá obìnrin ọlọ́sọ̀ ilé ìkọsọ́rọ̀ tó gbogbo ọlọ́dẹ́wà ní ayá ti hì àǹkálàpọ̀ lápòmìnira fún sí kan aṣọ́ájá ọlọ́pìn nínú àbìrí ọlọ́pọ̀ bá mú fi dá ayé lápò àti lápò àti mo dá fún yí àwọn ìyàwó onye ya ìyàwó fún wa látara àmà wa ìrẹ́ tí ó gbà nínú gbèsè yorùbá lòdì sí ọ̀dẹ yorùbá àbáwọ́sá tó ní ọjà ọ̀sá ụzọ ọ̀dẹ yìí ò lò ẹ̀jẹ̀ nítorí ìsá nínú ọ̀nà ọmọ ẹ̀jẹ̀ ìlú yẹn. bí ẹ̀rọ bá jẹ́ ọmọ nàìjíríà tó bá lọ dáná o fún ọjà jẹ̀mọ́ ó sì gbéyàwó ẹ̀sá mẹ́jọ̀mọ́ pé yóò máa ń fi ìfẹ́ ọkọ̀ lórí lọ. ẹ ya wọ́n fi àwọn ọlọ́pàá wa láti ayé àwọn adáfo yín látara ara yín àwọn ìyàwó yín adáfo yín ara yín àwọn ọkọ yín àti fi jẹ́ nínú ọ̀rọ̀ èèyàn lé láti yan ọkọ láti yan ayabo ọkọ bẹ̀rẹ̀ bí ọba padà sáyidá ló bá wù ìwò tí mo rí ọlọ́pàá ọba ti fi kú papọ̀ sí ọdún ìgbà tó sọ ọlọ́pàá ẹ tí wọ́n fi ajá ní ìpàjá bí ìyàwó ní ìpàjá bí ọmọ. lọ́dọ̀ tó a dé ọ̀rọ̀ sí nàìjíríà lórí bẹ́ẹ̀ bí ọmọ. mo ní sọ yóò sọ fáìlì yíyà fún àbáni sáyé ìlú yẹn. ìyá ọ̀rọ̀ àbí wọn ń kí wọn dédédé pé wòlá yíká sálẹ̀ àyà àbẹ̀ ẹranko òní mú òkú bẹ sílẹ̀ orí ẹ̀rí ìyá ẹ̀yẹ ọkùnrin gbogbo ilẹ̀ ọ̀rọ̀ sọlọ náà fẹ́ ayé abẹ́lé ní takọ̀tàbù àwọn ayé ìyàwó kan lápára ìran ìyẹ̀ bíi ti a ní ọkọ̀ fún yín ní èèyàn bíi ti láti náà lọ́mọ fún wa lápára ìran ọ̀rọ̀ wá tẹ̀lé lọ́ba bí ọkọ̀ lé wá ìgbé ẹ̀rí kọ́ fẹ́ lọ́kọ̀ ní àjọ̀nù lọ́ba ta lórí yìí àdúgbò náà wà lọ níyàwó láyé bá tẹ̀ lọ ní bẹ́ àti ti bí agogo ló bá ti lù bàbàbà wà ní nàìjíríà náà wọ́n lè mí náà ní. sẹ́ni wọn sáré yẹn lọ́dọ̀ ní abọ́fẹ́sẹ̀fẹ́ ọlọ́run nínú ọ̀rọ̀ bí ti láti yan ọkọ láti yan aya fún yín ìdàgbé ti yan bí ti yín. tí wọ́n ní sáfẹ́ kó ṣẹlẹ̀ lábẹ́ bá yan ọkọ àtàyà وجعل بيتكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون Ọlọ́run sọ wípé ti mẹ́ta tí ó tara ìgbéyàwó jáde pẹ̀lá lọ́kọ̀ọ́dẹ láyà. Ọ̀sọ́kàgbọ́n mọ̀ wọ́n jẹ́ wọ́n rọ̀mù. Ìfọ̀rẹ̀lárẹ̀ àti fẹ́ tó péye lábàtà ní àánú. Àwọn kẹfẹ́tẹ̀ta yẹ òmìnirè tó ga jù nínú tó bá tẹ́ ìyàwó lọ fẹ́ kí èèyàn tó tẹ̀lé ọ̀rùn àwọn kẹfẹ́fẹ́ tàbọ́lọ̀ kó sílẹ̀ ní òun náà làwọn méjì nínú márídá àti ẹ̀ ọ̀rọ̀ ìgbésí ayé lọ́kọ̀ láyà wa asáka wẹ̀mọ̀wájà wọ̀rọ̀hùnà ìfàyàbalẹ̀ àánú àti ìkẹ́ fẹ́rẹ́ ìyàwó tí kan lọ mẹ́tẹ̀ẹ̀ta ìbá ti fi ọkọ̀ rẹ̀ ẹ̀rí tí yí kálà àwọn ọwá ṣùgbọ́n bí ìdí bá wá lájọ́ wá lè bẹ́ẹ̀ kò fi ń gùn bí kí bá ti bẹ̀rẹ̀ wọ́n ní yorùbá náà sọ wọ́n ní níta bá ń jẹ́ wọ́n ní ìpẹ́ lọ́wọ́ níta bá fara jẹ́ wọ́n ní ìdí lè pẹ́ lọ́wọ́ ẹ̀ so kí ẹ̀sán wọn ní lájọ́ wá lè mú nífẹ̀ẹ́ aṣáánú ẹ̀ máa fẹ́ máa fi láyà balẹ̀ ọ̀rọ̀ orí asán nípa bí kò bá dé ìwé tó sọ Àlẹ́kàyà tó sọ bí ìyá ìgbésí ayé lọ́kọ́láyá láàrin àwọn Mùsùlùmí, àwọn bí ń sin lọ́nà. Àwọn tí ti bí gbogbo àwọn bí ń sin lọ́nà. Àwọn tí sin lọ́nà ìpínlẹ̀ rẹ̀ onẹ́rìndínlẹ̀ àti ìyẹ́tò pàtó já pé tí èyí bá ti Mùsùlùmí kò lè rí ọba bẹ̀rẹ̀ وقد جاء في حديث النبي صلى الله عليه وسلم وفي في سنة الإمام أبي عيسى الترمذي أن النبي صلى الله عليه وسلم قال إذا أعطاه من ترضون إله من ترضون إله وخلقه فزوجوه إلا لكم فتنة فتنة في الأرض وفساد عليه في رواية كبيرة الذي لا يرسي وتم يأتي أتي الشيء صار ثاني يكون يعرفه bẹ́ẹ̀ bá fún yàrá lé ní ilé wa tó látàrí ìgbésí ayé lọ́kọ̀láyà yóò bá máa ní ìtumọ̀ tí àwọn èrè tí ọlọ́pẹ́ mú máa jẹ jáde lábẹ́ rẹ̀ yóò bá máa jẹ jáde yóò máa jẹ́ bí kéyìn o bí àdáàrí ẹ̀lọ́ jihad wọlùkú wọlùmọ́sùlùyà gẹ́gẹ́ bá máa yàrá ti fi tọ́pìkì ní ọ̀sán yìí bẹ́ẹ̀ àjọ ẹ̀kọ́ ìgbésí ayé lọ́kọ̀ àtayá tí ọba máa dùn kí ó máa yóò máa ní bùkátà sí ká máa fúnra wa ní àwọn ẹ̀tọ́ tí ọtọ́ sí kálukú yóò ní bùkátà sí o kí ẹ̀kọ́ ní náturalì máa fi lẹ́yà balẹ̀ máa kẹ́ máa nífẹ̀ẹ́ ọ̀rọ̀ orí anájí ọ̀dọ́ títí ni táàbà máa fúnra wa lẹ́kọ̀ọ́ wa ẹ̀gbọ́n tán yóò ni yóò dá yóò lọ́nà sí ayé kẹtẹ fún rẹ̀ àdúnyà ìlú ní àdáni wa ìdìbò àti wà ìfòkòrò láti ẹsẹ̀ kò ìlú iṣẹ́ ayé tó lè rọrùn bẹ́ẹ̀ bá ti bá fún ara wa láàrin ara wa bẹ́ẹ̀ lẹ́rú ẹ̀ lọ. alọ́sọ̀ àríkà ti àti ṣe sàlmáàlì lọ́nà ìtàn sàlmáàlì sí ọlọ́run tó bá ìfọ́kẹ́ sàlmáàlì fàárì sí ìjọ sàbí ànábì ní ìlú wa lọ́nà ìyá yìí ọlọ́run tó bá ìfọ́kẹ́ sàlmáàlì sọ̀hálà bí ànáyìn àdúgbò sàbí ànábì lápapọ̀ Eh, aṣọ fún ìgbà mílíọ̀ sáńkó ma wọ́n dáná ìgbè ya fún ìlú ọ̀rọ̀ tó ti rájú rẹ̀ nígbà tá a fẹ́ kó mọ́kà tó ní mọ̀ nílà àwọn oṣù mẹ́ta fẹ́ nípa nílà ákàtà iná mú àtàbí àtàbí sọ́nà ọba wa ní ọ̀sọ́lá nígbà wọn àtẹ́kẹ́ ti mẹ́ta aláàbí ti kó ní mọ̀ nílà aláwọ̀ wọn náà sí ìdàgbà ṣẹ̀rẹ̀ ìbá alábí kọ́ mọ́sálásí aláàbí rẹ̀ ní gbogbo iná máa ń ṣe mọ́sálásí ẹ̀ náà kò kà máa báyìí lówó ẹ ló ti wà ní ìlú láyé àná ni bàbá yà ti tẹ́lẹ̀ lánàá náà ní mẹ́tẹ́ yìí àkọ́kọ́ lánàá ní bọ́sùn. lẹ́yìn náà afẹ́fẹ́ iná àgbọ̀hàjìrí náà wọ́n ń sọ ẹ̀yẹ́ mùsùlùmí náà ní Madina anábì sọ̀rọ̀ mùsùlùmí Madina ẹ tó jẹ́ ìdíwárà ìmọ̀ká àti ìdíwárà Madina ó so wọ́pọ̀ mọ́ra wọn ẹ̀mọ́ká kan Madina kan ẹjọ́ wọn sọ ọmọ ìyá ọ̀nà tó yẹ ká ti níwọ̀n ìdílé tó yẹ fi lọ́wọ́ wọn rí ní ẹ̀fẹ́ lọ́nà ìgbé gbà tí ìlú báyìí lọ́dún ẹ̀fọ́ lẹ́yìn náà wọ́n ará mọ́ta ìyẹn lànà ti ṣe lọ́nà tó wá sọ ní ìdílé ìdílé ẹ̀fọ́ wọ mọ̀dínà kan mọ́ta kan mọ̀dínà kan ẹ̀mọ́ rẹ̀ ayé lọ́wọ́. lẹ́yìn náà ló kọ sí àtẹ̀kẹ́ ní kẹ́lí ṣe wà kọ́ lọ́wọ́ so ìkan nínú nǹkan tí àlẹ́bí ṣe ní wọ̀dínà nínú nǹkan bẹ́ẹ̀ takó sí ní gbogbo ìlú wọ̀dínà òyìnbó fẹ́ sáré yánù lásìkò yìí òbẹ́rẹ́ ẹnu wà fáàzù bẹ́ẹ̀ na ẹnu hajjiri lọ́wọ́ sàǹsọ̀ àsopọ̀ tí ọlọ́run ní kí àlẹ́bí sọ àwọn ará mẹ́kà kan pọ̀ mọ́ ara òbínà kan lọ́jọ́ máa bára wọn lò pẹ̀lú dáadáa nígbà tá àlẹ́bí sọ pọ̀ mọ́ra wọn lọ́rọ̀ lọ́wọ́ náà lẹ́kẹ́rẹ́ sàmán ìdúró wani ibn qayyim al-ansari ran ba da su go abu da da ina wala madina ne abu da da ina wala madina ne ran ba sire ya da abu da da ni ma ana ba ko wa salman ina ba da eh ina mai sa da da ji ta mi di ma si o ma ya ina ta ko pasian o ni salman pasian ni ko wa ni salman wa ro ni si ti abu وأبا أبو الدرداء وخالد ووجد امرأته معتزلة láti ó délé ìyàwó rẹ̀ ló bá lẹ́ni tó múra ó sọ ọ̀sán tí ò ìtọ́jú ààrẹ. ọ̀kọ́ lára sàlùmọ́ ní gbọ́dọ̀ mẹ́tọ́ sàlùmọ́ àti ìbá ní àárọ̀ ká mọ̀ tẹ̀lé lágán kí wọ́n fa ìyàwó rẹ̀ ó sọ ọ̀sán bẹ́ẹ̀ di ẹ̀ múra قالت ولي إذا صلى الله عليه وسلم أيدي يقول أبو الدرداء ما كانت له حاجة في الدنيا ọkọ rẹ̀ ti ṣe àwọ́kọ mi ti ṣe ọ̀rẹ́ rẹ̀ ti sọmọ ìyá ọdún dáadáa àwọn ènìyàn ò débù káàkà sáré wọn pé ọjọ́ tó lọ bẹ̀ tó ń gbogbo gan yóò mọ òun yẹ̀rú ìgbàdún yẹn kó kiri náà àwọn ènìyàn ti ṣe lọ́pọ̀ bí a ní ọmọ alájọ tó bẹ̀rẹ̀ kan tó àbálọ̀ ọmọ jọmọ́ tó jìnà sígbà yẹ olùsàlẹ̀ abúgbàtà ìgbòdà sí ọba àtàwọn ilé wọ́n ní owó jẹ kalẹ̀ ìyàwó kó jẹ kalẹ̀ bí kí wọ́n jẹ ọ̀rẹ́ tó mọ̀ jẹ ìyàwó dáadáa olóhùn òjẹ tó ń bá rẹ̀ wọ́n sáà ní wọ́n ní ọ̀rọ̀ jẹ jẹ ìyá jẹ jẹ kọ́ọ̀bá ti jẹ ìdí náà jẹ ẹ̀rọ bọ́ọ̀ rẹ̀ tó wọ́n ní òsì nínú àdéhùn wọ́n ní àbúdàdà ó jẹ́ àrùn yìí láti mọ ọmọdé ẹni tó jẹ́ tó sì láti ní jù. Sọ kò sí wọn bí kéèyàn káwé tí ó sọ̀rọ̀ yẹn kéèyàn já kì í sí wọn kí ló ní ìlú àwọn afáìsì wọn kí bàbá máa kọ́ sí ẹ̀kọ́ síwá lọ. Àwọn ẹ̀rọ ọ̀dà kan ẹja àti bí làgbó bá dé. Ṣùgbọ́n tí ó ti ọ̀rọ̀ àyàn bí làgbó ní òsè kéèyàn lè jà. Náà ìwọ́ yà fẹ́ lọ sí àbí òsè pé ó jẹ́ àbí ọ̀rọ̀. Àwọn àbábọ̀ ìpìlẹ̀ lẹ̀ ó wá kú kí àbẹ́lí ìlú tó sùn wọ́n ní àbúrò dáadáa ló ti lọ sí àgbéyà lọ lá yóò sọ àgbà rárá yìí ló ti mọ ìyá náà bílà títí tí ló fi fẹ́ mọ́ ọjọ́ tó àgbà wà wà padà pé rárá àwọn lè ṣe gbègbè láti fọ́ ọ̀nà yẹn àti ìgbé sọ̀rọ̀ yẹn láti bá tó àjọ fi ọ̀gẹ̀ dára kò sí ìyá wọ́n sùn wọ́n ló bá ọ̀rọ̀ wa kọ́ wa pé kò sí àgbè tó dájú sí wa àwọn náà ń ké olóòrùn nílé wa yàrá rẹ bá ní. wọ́n ti wá bá àwọn ọkọ̀ àrùn wá ilé ìsàkóso àbídáta àti irú ọmọ rẹ èyí ló wà ní gbogbo rẹ. ọ̀run ti ga tó fi di pé òun dájú mẹ́ta dájú mẹ́ta gbẹ̀yìn o mẹ́ta wá ti di pàṣọ́ńtáyà wọ́n wá kírun yẹn àmì sọ̀rọ̀ tí wọ́n jẹ́ ìdá kan náà wọ́n lọ́dọ̀ lábẹ́ fún àwọn àbá nínú ìwà ìyá àtàwọn agbègbè rẹ̀ wọ́n lè ẹ̀ẹ́ ọdún àbá mi ò ṣeun. Bísọ̀ tí mẹ́rin àlúdàdà àti ọ̀rẹ́ rẹ̀ wọ́n kí wọ́n yẹn lábẹ́ àti tàjúlù bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n ti tàjúlù ní jàmá bẹ́ẹ̀. Ìyá lè ti tàjúlù ní jàmá bí sábà ní bá fa láìpọ̀ àbẹ̀yẹ fẹ́lẹ́ fúláàmù bá pa ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ pé kó kàn kó gbóyún pọ̀ lóko ìjọba fẹ́ yẹn lọ́dọ̀ ẹ̀ka bá kọ́ síwájú kó ẹ̀jú bá ń lò sí lẹ́yìn kò sí wàhálà àwọn ẹgbẹ́ yẹn ṣe yẹ tàbí ìyẹn sọ̀rọ̀ bẹ́ẹ̀ láti gba ẹ̀yàn sọ àwọn ènìyàn ìyẹn tiwa. wọ́n ní ọ̀rọ̀ wọn bọ́ lórí àti ìyàn sọ pé aláǹfààní wa lọ́dọ̀ àti ìgbé níjọ báyìí kásò báyìí kásò báyìí nígbà bá ní ọ̀sẹ̀ ìfásitì ìjàmbá mi rọ́ọ̀dì ọ̀sán ọ̀sán àìhù وبين أدوه وزوري كل عبادة لم يتعبدها أصحاب النبي صلى الله عليه وسلم ولا تتعبدوها قال الباجوة لكم أولا من مهمة وأن بكاله هي وأن بكاله إليه تسنان كلا بين الأبياء وإلى مثل سيدي وأكثر نبلا إلى وضع إمام أو الوكياء صباح النبي صلى الله عليه وسلم لو كان صباح الرحمن صلى الله عليه وسلم على هدى الله inú rẹ̀ òun tó tó sẹ̀rẹ̀ látàrí àtàbí dírámà ni ó kẹ́jọ́ ọ̀rọ̀ bá tẹ̀lé ṣe ìdí but ó ti fún mi ní kẹ́yìn jẹ́ máa ń sáré wà lọ. nígbà wọn yẹn lọ́bílẹ̀ àtàwọn ní ìjọba wà lọ kí wọn àṣùfà nínú mọ́ọ̀sì Salman ìgbìmọ̀ ìṣòro alfáàrẹ́sì ó wà pé ìyàwó dàgbà gẹ́gẹ́ bí ọmọ yẹn. bí nígbà lè rọ́ọ̀bì kàlẹ́ ìgbà hapọ̀n وإن لنفسك عليك حقا وإن لأهلك عليك حقا وفي رواية وإن لغيرك عليك حقا wọ́n ti kú lọ sí ṣọ́pẹ́ náà. Ṣọ̀gbọ́n ló bá ọmọ ìyá rẹ̀ sùn lójú ọ̀rọ̀ sí ilé ọmọ ìgbà pé ìlú ọmọ ìyá mi mo lọ́dọ̀ sí mo fẹ́ fẹ́ sùn láti mọ̀ lọ kí ọmọ lábẹ́ àná. Ọ̀nà ìwé fi kà á lè ka ọkọ̀ mo fẹ́ kú yí ọ pé ọlọ́mọ bá tó dá ẹ kó lẹ́kọ̀ọ́ tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀. Ọ̀yìn lọ́dẹ náà ti ka àwọn ẹ̀ka ọkọ̀ ẹ̀mí tọ́lọ́mọ bá fún ẹ̀ gan òun náà fẹ́ ráì tó fẹ́ gbà lọ́wọ́. Ọ̀yìn lọ́dẹ náà nínú àbíyèsí bí olúwa ìmọ̀lẹ́gbẹ́ ìdìmọ̀ àwọn ilẹ̀ ọkọ̀ àbíkú tó bá fẹ́ iná òun tó lẹ́tọ̀ lẹ́gbà táwọn ti kú sẹ́sẹ̀ papọ̀ papọ̀ tó gbé ìmọ̀ tó bá lẹ́tọ̀ lọ́tọ̀ rẹ̀ ìmọ̀ tó bá lẹ́tọ̀ rẹ̀ mọ́ fà tó ti tọ́ bó ṣe yẹ. ìgbẹ́ òjèlé ayéwo tó ti wọ́n mú. sọ̀rọ̀ ìsọ̀ ẹ̀ mọ́ náà wọ́n lọ máa ṣùgbà wọ́n lọ máa ṣùgbà tó ọ̀tọ́ tó tó sọ òun wá sọ gbogbo nígbà náà ló sọ fún un nígbà sọ gbogbo ẹ̀dá kí làkà bí sọ sọ́nà lọ́wọ́ ayé wọn sọ́nà àdábìlẹ̀ sọ́nà ọ́ sọ̀nà ọ̀hún sọ nígbà náà ló sọ fún òdodo ànàlẹ́ wọ́n fi kàlẹ́ kàhà kọ́n wà ànàlẹ́ náà sì kàlẹ́ kàhà kọ́n wà ànàlẹ́ náà sì kàlẹ́ kàhà kọ́n wà ànàlẹ́ náà sì kàlẹ́ kàhà kọ́n wà ànàlẹ́ náà sì kàlẹ́ kàhà kọ́n gbogbo àwọn tó kàlẹ́ lẹ́yìn náà ló lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ ìdẹ́jẹ́ lágbéyẹ̀wò ní àbálẹ̀ kí a sọ nípa pẹ́lẹ̀tọ̀ ìyàwó sí ọkọ tàbí ojúṣe ìgbóyẹ kí ìyàwó máa ṣe mọ́kọ̀ àbáṣe mú. náà ó wá lè ṣe pé ìlú yẹ kí ọkọ ó ti fún ìyàwó náà ní méjèèjì náà ní mílíọ̀n ṣùgbọ́n wọ́n ṣe tata sọ́wọ́n bá sọ pé ẹ̀dá wà ó lè lẹ́ni kí a wá gbéyẹ̀wò eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ wa náà sáàmọ́ tí sábà ń gbọ́ nígbàtà bá ń ṣe àwọn ìyàwó láti wà nígbà tó nìka bẹ́ẹ̀ ẹgbẹ́ lọ ló tẹ̀ já sí ìsáàmọ́ tí ti wà nígbà nìka ní sẹ́gbórí lásán ayẹyẹ sáàtúwà ní sí wọn àwọn akọ ọkọ àti ìyàwó ní ọmọ alábọ̀nà tó jẹ́ ẹ̀sọ́ láti fún wa àtúntò ìlú jẹ́ tọ́gbọ́ àti ìlú jẹ́ ìyàwó arẹ́lúwà Muhammad sọ́lọ́wọ́ ti fi hàn bẹ́ẹ̀ ni mo kálukú ní tiẹ̀ ni mo kálukú tiẹ̀ ni kálukú náà wá kó tiẹ̀ lára ọdún sí ọlọ́run ìtọ́wọ̀ bá dá sí wàlùkù láti mẹ́lú ilé bá tẹ́lẹ̀ lọ́wọ́ bá fi sórí amákùn bẹ́ẹ̀rù ẹ̀ yẹn àwọn ẹ̀yà wá fi sílẹ̀ kiri orí dáwọ́ fi ti dàbí wọ́n sónà nínú tí ó máa jẹ́ ojúṣe ọkọ àlàdé ṣe ojúṣe ìyàwó tó wọ́n ṣe ẹni tó jẹ ọkọ rẹ̀ àkọ́yé tó di ọlọ́mọ wa sọ lọ́rùn àmìkẹ́ yìí àti súnà nàbẹ̀ wa Muhammad sọ̀rọ̀ wa sọ̀rọ̀ ilé ìgbàlẹ̀ kí wá kí yẹ̀wò èyí sí ọ̀rọ̀ oṣù kan ẹ̀sìn ká sọ láàrin wọn náà wá káfí mímu gbogbo ẹgbẹ́ tó ti gan ìyá káfí mímu lọ́dà àdúgbò ẹ̀rí pé ẹ̀kọ́ ẹ̀sán ẹ̀ ọ̀rọ̀ wá ní pẹ́lú ìyẹ̀bá tó sọ tẹ́lá ìbá sọ sí ẹgbẹ́ ẹ̀ká mi fi ẹjọ́ mi ọjọ́ rẹ̀ lẹ́ka ẹgbẹ́ ẹ̀kọ́ ọlọ́pàá sọ láì fún aláǹgbọ̀n yẹ. alẹ́kùn wa Muhammad sọ̀rọ̀ bọ́ wa ní ọ̀sánlá kama ti yàtí ti hamri ẹ̀mẹ̀ hamri ẹ̀mẹ̀ lọ́ha wọ́sẹ̀ ìyíṣ وتبلغ الإمام مَا عيسى الترمذي وأقوى الله لما جاء وصله رب لا يرزقه ولما النبي صلى الله عليه وسلم أنبني ألا إن لكم على نسائكم حقا ولنسائكم عليكم حقا النبي صلى الله عليه وسلم النبي الذي يقول àwọn tí wọ́n jẹ́ ìgbẹ̀fún ní tẹ́lifẹ́ ìgbàgbọ́gbọ́ àwọn tí wọ́n jẹ́ ojúṣe ẹ̀kọ́ ilẹ̀ náà ṣe fún un bẹ́ẹ̀ sì lè ń bẹ fún àwọn ìyàwó orí táwọn náà fẹ́ gbà lọ́wọ́ ti ojúṣe àti ẹ̀tọ́ ilẹ̀ náà ṣe bí àwọn máa ń ṣe ẹ̀tọ́ yìí àkọ́kọ́ tó jẹ́ ojúṣe wa pé alámìyàn lọ́dà ló kọ́ káàkiri lọ́nà Ẹ̀rẹ̀ kálámìyàn lọ́dà ló kọ́ káàkiri lọ́nà ìdí ọ̀pọ̀lọpọ̀ àbáwọn bá dábà wọlé sọ ní ìrísí ẹni tó lọ́kọ̀ ní ọkùn sí múyàwó ẹ́ lẹ́ẹ̀kọ́ sí sí múyàwó responsibility ọkọ towards ẹni tó jẹ́ responsibility ìyàwó towards ẹni tó lọ́kọ̀ Ọdí tó yẹ kọ́kọ́ ó sì fún ẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àbájọ́ bẹ́ẹ̀ àdẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ ọ̀rọ̀ kan wọ́n ní aláwọ̀pẹ́ ní ọ̀hárin ju akọ̀dá ìtàyè alìmẹ̀sá àwọn ìrẹsì alẹ́bìnrin ní mo máa ń banú jẹ́ mo máa ń bọ́ọ̀lù náà ìdìbí ẹ̀tọ́ àwọn èèyàn méjì tí wọ́n lẹ ẹ̀tọ́ àwọn èèyàn méjì àwọn èèyàn méjì tí wọ́n lẹ pẹ̀lú ẹni pé ẹkọ́ fún wọn lẹ́tọ́ ní ọ̀bá fún wọn ọlọ́pàá jẹ́ pọ̀ wọn gbé kóra kóra rí ẹgbẹ́ mi gbọ́n gbé alẹ́bí náà lè sọ kẹ́sí ẹni tó tí ọkọ ó lè bá níbi gba ẹ̀kọ́ lọ́wọ́ ìyàwó ẹ̀ tí kan lọ sí lè tẹ̀yìn ẹ̀họ́ tó fẹ́ tí nǹkan náà fẹ́ tẹ̀yìn ẹ̀họ́ gan obìnrin tó máa wà fẹ́fẹ́ obìnrin yóò tún dààmú obìnrin yóò tún sọ́ọ̀tì lálẹ́ lẹ́yìn àjọ ẹ̀kọ́ pápá tí ọwọ́ tó fa ọ̀tún bá ń lè wá sí ilé kọjá tó

yàrá wọn náà bọ̀ so nínú àwọn méjì tá a lẹ́bi dá sọ pé ọ̀lẹ́ ni wọ́n kò náà jẹun lóṣù àwọn ilé ọmọ òrukàn àtòbìnrin. ẹ̀wọ̀n tó ti bàlágà tó gbé lọ́wọ́ òrukàn màmá ta ẹni wọ̀làmìyàn màmá ta wà nílùú wọ̀làmìyàn tó kọ́ àtẹ̀kùn ọmọ tó kọ́ àbẹ̀rẹ̀ sí gbé ko ó ọmọ ìwá ló ń pàdé ìgbà ìfọ́ bàbá rẹ̀ sọ pé àdàmà ló já sí ìlú tó bàbá rẹ̀ lóko nù. Sọ̀bẹ́ ìwà ni àwọn tàbí rẹ̀ náà, a ò lè fi àbára rẹ̀ fi àgọ́rọ̀. Ọ̀rọ̀ tí yìí tó jẹ́ ti àwọn obìnrin ní ẹni fi á sọ̀rọ̀ lé lórí, kò ì láti débẹ̀. Ìwá ilé ẹ̀kọ́ sọ ẹ̀tọ́ tó yẹ Ọdún tó ṣe tó máa bẹ́rẹ̀ pé wáyé tí àwọn ọkùnrin ti rí, ẹ̀wọ̀n ọkùnrin nìkan ní ẹgbẹ́ tó lọ. Kẹ́ẹ̀kùn wọ́n dẹ́dẹ́ jẹ́ ní pé ẹ̀dáà. Tó ẹgbẹ́ máa ṣe kọ́kọ́ ní ẹgbẹ́ wá fún wọn. Kí tó sáǹfààní. Ó ẹ máa bèèrè pé bẹ́ẹ̀ ló bèèrè àti ìwọ́pọ̀ iná bá mú ara kò ní bẹ̀ ẹ̀kọ́ ìsìn wa ni ọ̀làjú ẹ̀sìn wa ni àgbọ́yé sí ẹ̀sìn wa ni àǹfààní àkọ́kọ́ àǹfààní ẹlẹ́kẹ̀ẹ́jì nínú ọ̀rọ̀ náà ni wípé obìnrin lọ́rọ́ sí ilé lọ́kàn pẹ̀lú báwo ojúṣe bí ẹ̀káwọn ọmọ ọmọ ọmọ abẹ́mọ̀ gbé ẹ̀rù ó ní bẹ̀jẹ̀ ọkùnrin bẹ̀jẹ̀ wá jẹ́ àyínú sábàlẹ̀ látàrí ẹ̀yìn òní lè máa tí ó lè kọjá tó bá jẹ́ kí ni ohun tó bá jẹ́ tọ̀ọ̀lù lẹ́yìn náà bá ti mọ̀ àìmọye ọkọ tó ilé kò mọ nítorí ẹbí ìyàwó rẹ̀ kan sí fún yóò tó mọ yóò wá pa tó fi mọ béèrè kọjá nítorí ẹbí àyà ti mọ̀ àti pé pé àyà ń ṣe nígbà míì kìí ṣe kó ń ṣe lórúkọ pé ó kọkọ lẹ́tọ̀ọ́ ó ń ṣe ọ̀ràn yàn kọ́ ó ń ṣe ó ń ṣe lọ́rùn lára ọkọ rẹ̀ ọ̀rẹ́ ń nígbà náà nígbà tó wọ́n sọ wípé bọ́ọ̀lù rẹ̀ láti ìgbà mi tó bẹ̀rẹ̀ fún ìgbàlásílẹ̀ ẹ̀yẹ́ta mi nìkan tí ẹ̀sọ́ ti ẹ̀mí gbọ́ra láì sí mú mo ní kókó ọ̀rẹ́ wà fún ọkọ̀ síwájú gbogbo ẹ̀dá bá fara mọ́ lọ́rọ̀ iṣẹ́ ọlá lọ́kọ̀ sásìkò ìdájẹ́ bí mi àbí lẹ́nu àwọn afáwà mi ọlọ́pọ̀ sáré tó sọ wá láǹfààní fa òkókó àzọ́jẹ́ aláàzọ́jẹ́bì fi dọ́gbé àjòjúṣe ìlànẹ́gbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n dá sí orílẹ̀-èdè mọ́ àtún àgbẹ̀fọ́sí ìsànáà wà àdáàbí wọ́n àpàfíyà orílẹ̀-èdè àwọn àgbárígbẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ àwọn nǹkan kọ̀ọ̀kan tó lọ́rọ̀ èèyàn àti àwọn ìwọ̀ ọmọlúwà dínkọ̀ọ̀kan ọlọ́mọdá tuntun ló fẹ́ kí ẹni tó jẹ́ aya ó fi máa fi bá ẹni tó jẹ́ ọkọ rẹ̀ ó fi máa bá lò àzọ́rùjú àzọ̀rọ̀ ọ̀rùn alọ́zọ̀rọ̀jẹ́jì àkọ́kọ́ tí a mẹ́fẹ́ àwọn àjọ́bìnrin kí a kọ́ yé gbogbo obìnrin kóbìnrin tó bá jẹ́ mùsùlùmí ní tó wà ní kálẹ̀ yìí àbáwá tí a padà máa kọ́ wípé níbi tí ọ̀rọ̀ ìbá dé pàlọ́mọ̀ wípé àzọ́rùjú ẹni tó bí ọkọ̀ wa ní ìjàmá àzọ̀rọ̀ ọ̀rùn alọ́zọ̀rọ̀jẹ́jì òun náà ní ẹ̀tọ́ rẹ̀ ní ìdánilú ẹ̀tọ́ ẹ̀mí bọ́ọ̀lì lọ lórí ẹgbẹ́ ìyàwó rẹ̀ ẹ̀rẹ̀ lóòtọ́ la ní bàbá lóòtọ́ la ní ìyá ẹ̀tọ́ ìyá wa àti bàbá wa ẹ̀tọ́ ọkọ wa ti sọpá sí ìdí ẹ̀tọ́ ìdílé ní o bàbá wa àti ìyá wa ó ti ẹ̀ka pé lóòtọ́ ìyá wa ní ẹ̀tọ́ lórí wa àwọn tá a tó rẹ̀ àwọn bàbá náà sì lẹ́tọ̀ọ́ tí wọ́n fẹ́ gbà ó fún un كذلك في سورة البقرة 1 chapter 2 verse 228 قال ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة ọlọ́dẹ̀ ń bẹ fún àwọn tí wọ́n ti kí ni tí wọ́n jẹ́ obìnrin irú ti bẹ ní wọn lórí inú àpamọ̀ náà àti obìnrin ní ẹ̀tọ́ tí ó pà lọ́dọ̀ ọkọ ẹgbẹ́ tó ti dá sọ́kọ́ náà lẹ́tọ̀ọ́ tí ó pà lọ́dọ̀ obìnrin wọlé rìjà alẹ́ ọlọ́run ṣùgbọ́n tí ọkùnrin fẹ́ gbà lọ́wọ́ obìnrin lẹ́tọ̀ọ́ ọkọ̀ yìí lóbìnrin ọgbà lọ́wọ́ bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ náà máa fi sin lọ́nà láyé ìwé nígbà bá ti ń ṣe àwọn karawa kẹ́lẹ́ ló ń ṣe lọ́nà gbogbo bàbá bá ti ń fi àwọn ojúṣe yìí sílẹ̀ àwọn ọ̀rẹ́ àwọn ẹ̀mí tó ń ṣe lọ́nà bẹ́ẹ̀ tó ń ṣe lọ́nà tẹ́lẹ̀ yóò jẹ́ kó lè rọrùn fún wa láti máa ṣe èsì ẹ̀tọ́ tọ́kọ wọ́n fẹ́lẹ̀ máa fọ́lẹ̀ fún ìyá alágbájá ọ̀sán fún mi á ti ẹ̀rẹ́ tó ń yàtọ̀ ìgbà tó jọ náà ó gba àlejò ìjọba yóò tẹ̀lé bàbá ìjẹ́ ti ìyàwó náà ní ìbùsọ̀ ìgbà tí ìyàwó bá kúnlẹ̀ pé ọkọ mi ò sì èyí fún mi ló jẹ́ tó ẹ́ wọ́n ti rí bá mi ọkọ rẹ̀ ti ní sùn ní kọ̀sọ̀tùsì tọ́lọ́ ó bí ìrọ̀wọ́ kálukú ni àkọ́kọ́ o abẹ́rẹ́lóṣèlú ni o abẹ́rẹ́lóṣèlú jẹ́ àyà yẹlọ́fà tí a lẹ́wọ̀ Muhammad sallallahu alaihi wa sallam lórí àdíjà bí ráìlà ọdún rahman ibn sọ́fà abdáwòsí ọlọ́mọba ní fọ́nfẹ́ pàtàkì ọlọ́mọba Muhammad sallallahu alaihi wa sallam الذي ما ينبغي لأحد وليس فيه كم أن يسجد لأحد هو خلق لفيه كم هو أول فيه كم ولو كان أحد ينبغي أن يسجد لأحد هو يقلق فيه كم هو أول فيه كان الذي لا أمرت المرأة أن تسجد لزوجها بما عظم الله عليها من حقه ọkọ rẹ̀ láàbá ní kó máa sí fún látara ìtọ́ ọkọ̀ ó sì tẹ́kiri oṣù kó bí sí ẹ̀ tẹ́lẹ̀ jẹ́ lọ́wọ́ àgbọ̀yé àkọ́kọ́ tí a fẹ́ kí àgbọ̀yé yàrá ọkọ̀ sọ́lẹ̀ ní ọmọdé ní ọmọdé ọlọ́run tí yọba lè pọ̀ ọ̀kẹ́ wọn anábì sọ lọ́wọ́ rẹ̀ ní ọmọ ogun ọ̀lẹ́bì náà sí ibi yẹ́ni mo fi ọba sí ẹ̀mí ìdí anábì ń bẹ lọ́wọ́ ẹ̀ òní mo ní kọ́lá níbi ọkọ̀ ọ̀kẹ́ náà sí ọ̀hásọ́n tàbí ثم استقبلته فلحظته ما أدت حقه ẹwùrọ̀ pẹ̀lú ìtànàrí mọ́ wá fún wa tẹ́lú. Alẹ́bìnrin tó bá sí òfin ọlọ́run bá tẹ́lẹ̀ tí ń tẹ́lọ́wọ́ ẹ̀ òfin búra wípé tó bá sí pé ìlú bá wà ní ara ọkọ̀ èèyàn kan. Tí èkùn yẹn wá láti papọ̀ rẹ̀ báyìí, èkùn yẹn bẹ̀ dé sálẹ̀ tó dé ìjísẹ̀. Ipò yẹn máa ń sọ kékeré, ipò yẹn máa ń mú omi ìtútù àti gbogbo ẹ̀yà mi. So kí obìnrin wá ṣe kékeré kó wá láti ní ìlú kópa náà rẹ̀ kí lè ní gbogbo ìtútù mi. Lórúkọ fún Pẹ́tíríkì ọkọ, Ànábì Mahadra ti máa kọ, kò sí ìpínlẹ̀ ọkọ náà, kí n ṣe é bọ̀ ní kò sí ìkòkò. ويأخذ بهذا الحديث أيها الإخوة في كل إخوة وقد الذي صلى الله عليه وسلم محمد بن حنبل هنا لحديث أبي سعيد الخدري قال الله عليه وسلم إنما في نور من ذلك وما النبي سعيد وسيد بخوتي النبي لا فلا يلوم صلى قريبي لا رجل إلى رسول الله صلى الله عليه وسلم أرقم كواتا النبي محمد صلى الله عليه وسلم بإذن الله nígbà tí wọ́n bọ̀ owó ọmọbìnrin rẹ̀ lẹ́nu ọmọ rẹ̀ obìnrin ohun dání wá sọ́dọ̀ náà فقال يا رسول الله هذه بدري ولم يكن الله أما بلون من لي أما بلون من أني قد هبت أن تتزوج وسيسي بعض الناس يقول لك وصار يعني ما الله أمومي لقنا lọ́pọ̀ olóòwò ní lọ́pọ̀. Ilé àdáni sọ́lọ́wọ́ àrẹsọ́lá zọ, ọkọ̀ lẹ́lá àtàbí Ànábì sọ́rọ̀ bá sọ́rọ̀ ní láti àbáàbí gbọ́n tí bàbá rẹ̀ sọ tẹ̀lé àti bàbá rẹ̀ wọ́n náà lọ́pọ̀. Ọkọ rẹ̀ ọmọbìnrin wá sọ̀rọ̀, ó sọ̀rọ̀ ìjọ̀gbọ́n, ó sọ̀rọ̀ ẹni tó ní èsì, ó sọ̀rọ̀ ẹni tó mọ èmi rẹ̀ tó sì gbìyànjú láti mọ ọ̀la ẹ̀. Ó ní wọ́n lẹ́bi bàbá tàbí ما حق الزوج الزوج على زوجته ọba tó rẹ̀ ní sẹ́tọ̀ lódodo mo fi kúra èrè ànábì ní èlé lọ́kọ ọ̀sìgbà tí èrè ànábì bá sọ pé lójúṣe ẹ̀tọ́ tó yẹ kí ìyàwó máa ṣe fọ́kọ rẹ̀ àti wá ètò jẹ́ ẹ̀tọ́ tó yẹ kí ọkọ àbíyàwó kó máa ṣe kọ́kọ́ rẹ̀ lójúṣe ó dàbí ká sọ wípé aláwọ̀ká àti ẹ̀kọ́ ṣàtọ̀ pàlọ́ṣọ́sá ti àwọn ajáde káfà ó dàbí kí ọkọ ilẹ̀ ká kó ní egbò lára tí kò yẹ máa yọ àwọn wọ́ọ̀dì àti ìtútù kó ní yẹ wá fi alágbó fi kẹ́ ẹ̀jẹ̀ àdábí kò sí ìpín ẹ̀tọ́ ẹni tó jẹ ọkọ̀ kọ́ọ̀dà قل والذي بعضنا بالحق لا أتزوج أبدا ويعني نبي في مصالح أبني أبعضوا في يجب جلول الأمور كورا ليس له لا لا لا يجب زرين سوري أبي أبي أبي هذا ولا ما ها قولي أبي sílẹ̀ yorùbá náà lẹ́tọ̀ pé àìsílẹ̀ àìsílẹ̀ ẹ̀kùnrin náà wá sí ìlú ìpínlẹ̀ ẹ̀rọ ilé yóò sì fẹ́ tẹ̀sẹ̀ gbọdọ̀ ó fẹ́ máa ń lé jọ ọmọ tó yẹ kú yìí tó fi ẹ́sì sáwọn ẹ̀yà gẹ́gẹ́ ọ̀pọ̀ sọ láyé ní àbá tó bẹ̀rẹ̀ ọlọ́pàá fi wẹ́sà lọ́wọ́ fún àyàwá àwọn àyàwá ló bẹ̀rẹ̀ ọmọ wa ló bẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ́ ṣùgbọ́n kí n sọ̀rọ̀ ẹ̀yàn nǹkan dà ní nípìnlẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ àwọn àti sọdẹ yẹn ọlọ́pàá tó ń kó fún ọkọ ẹ lójú ẹ̀kọ́ rẹ̀ ó yẹ kó fọkàn ọmọ anyamí ẹ o tòtò rẹ yìí ti béèrè nígbà náà ọba òní yẹn nígbà tó wá sọ fún òwòlé lọkọ láíláí kí làdáni sọ àdáni sọ ọmọ wa ni sọ gbà àdáni láàbà ní owó nígbàtí ìṣòhìnà àti kẹgbà ìyọ̀ǹda àwọn obìnrin yẹn gángan yẹn láti kẹ́kọ̀ọ́ wípé àyíká wípé ipa ọmọ lọlé ọkọ ọmọ nínú fẹ́ jẹ gbogbo ẹni kíláàsì mi tó jẹ́lá ẹni sọ méje tó àjọ méje òyìnbó kọ́ ló ń là wá lójú tí gbogbo àwọn àgbà tó dáadáa ni àmọ́bí sọ́kọ̀ bá rẹ̀ sọ́nà ló fi yé wa ìgbà ẹni tí òbá wú ọmọbìnrin fẹ́ ẹ̀mọ́ kọ́ sí ẹ̀fẹ́ àtàkùnbá tí wọ́n tẹ̀ ní ìbánijọ́ ní tó níwà ní ìṣẹ́lá láwọn ìlú tí wọ́n ti dúró. ṣùgbọ́n ìròyìn tẹ̀lé láti ẹni kó máa ti wá sàkàtà bá mi káàkiri ẹni ó bá wú obìnrin náà ní ẹni ó fẹ́. sọ̀rọ̀ ilé ẹ̀kọ́ lọ sọ wọ́n tẹ ayé agbọ́dọ̀ ẹ̀rẹ̀ bọ́ọ̀lì àbìtọ̀ ìpa tó ṣàlàtọ̀dọ̀ àwọn obìnrin. ẹni ẹni bá ti wú ọ tó ti ọlọ́run. eléyìí jẹ ọkàn. bákan náà tí ẹ̀kọ́ nínú hadith abu sa'id al-khudri hadith ya kàtà ìgbẹ́nu hadith abu sa'id al-khudri kọ́nà bó bá ní fọ́n kẹwọn wọ́n rẹ̀ jọ wà ní imam nasa'i ní sí ẹ̀mí al-kubra wọ́n tàbí ká imam abu bakr ibn al-shad hussein ibn muhsin lọ́n bó bá ní yọnu sí ọba náà onígbà hadith kan wá ó ní arábìnrin kan jẹ ahmadullah ní ẹ̀gbọ́n bàbá àbúrò bàbá láàpù ìmúsà bí ànábì ìyá ìwádìí àtàbí tàbí ìyá sallallahu alaihi Muhammad sallallahu alaihi wa sallam láti wá gbọ́ bùkátà kan àti owó bùkátà kan wá sọ́dọ̀ ànábì láti gbọ́ bùkátà yìí bákan náà nígbà tó parí bùkátà rẹ̀ náà àkọ́dà náà Rasulullah sallallahu alaihi wa sallam ànábì bá sọ fún ìyá rẹ̀ àtàtù sáwùjí àti sẹ́ni tó lọ́kọ ní àbẹ̀rẹ̀ sí ọ̀lọ́kọ sẹ́ni tó lọ́kọ ní àbẹ̀rẹ̀ sí ọ̀lọ́kọ ìrántí ìpéjọ àbẹ̀rẹ̀ ní a tó ah, gbá lẹ́nu rẹ̀ ọgbọ́n sọ́tẹ̀ wọn lẹ́yìn ní agbóhùn ilẹ̀ alọ́gbọ̀n ilẹ̀ ọ tí òkú mọ̀mọ́ náà àbí ẹ̀dùn اللهم اجعل سورة الأعذاب برشا على بكري النبي هول بالمؤمنين من أنفسهم tí bá ń bà ní ẹni sáfẹ́ bí máa fi kú pẹ̀lú ìlú tó lè ní kàwọ́ náà tí wọ́n tó fi kú pẹ̀lú ìlú ó yà kú pẹ̀lú ìlú ni ó kú pẹ̀lú ìlú náà nígbà tó ní àwọn ènìyàn. tẹ̀lé tọ́lọ́ sọ̀rọ̀ rẹ̀ bá mi lọ́ máa sọ pé wá ìdí ń dájú àbí ẹ̀jẹ̀ àbí ẹ̀jẹ̀ kúkú rọ ní láyé bí òwe náà mẹ́rin dání. wọ́n tún mọ dájú àbí ẹ̀jẹ̀ rẹ̀ kan ó yẹ kó gbàdúrà mọ́ ṣé ẹ ló lọ́kọ ní ẹ̀rẹ́ obìnrin ìyàwó lọ́kọ ìyàwó ni náà ẹni tó lọ́kọ ní ìlú lọ́kọ. Bàbá wa sọ yẹn náà, àlẹ́ fi bàbá ìbá bàbá ìbá àǹtí rẹ̀. Báwo ni kọ̀ndíṣàn rẹ̀ pẹ̀lú ọkọ yẹn? Báwo ni ṣé yóò bá lò dáadáa? Báwo ni àtẹ́lẹ́rẹ́ lọ? Bá mi ní ìbéèrè lọ́wọ́ ẹ̀ ni. Ọ̀rẹ́ máa wà lórí ìta máa àjọ sọ̀hán. Orí bẹ́ẹ̀ ni ìyàwó mi, kò sí nǹkan kan tó ní bùkátà sí látọ̀dọ̀ mi síbà ní láti kálá ti ṣe ti lè ṣe fọ́kàn arúgbó ẹni wọ́n ti fún ẹ̀ àlẹ́bí ẹni wọ́n rí ẹ̀ ohun tó ní àìná àǹdí ní. ni pé ṣàkíyèsí ara rẹ dáadáa pẹ̀lú ìyàwó ní ọkọ sí ọkọ rẹ àlẹ́bí nípa ìnáma ìwàjà náà tó fi wà náà rú fi ọkọ rẹ náà rí àdìjánà rẹ̀ àdínà rẹ̀ òǹkan náà ni tàbí tó bá wọ ọ lè sọ ọkọ̀ ẹ di àdìjánà rẹ̀ tó bá sì wọ lè sọ dínà rẹ̀ fún rẹ̀ látara kí ni o interaction ìbálò rẹ̀ sí ọ lè sọ ọkọ̀ ẹ di òkùnfà àdìjánà fún rẹ̀ tó bá sì wọ ọ lè sọ di kí ni o ọ lè sọ di òkùnfà iná fún وخرجه حامد في مسند وابو القاسم الطبراني في مرجانه الكبير رحمه الله عليهم جميعا ọlọ́run fi ọ̀rọ̀ bá ní ọ̀rọ̀ sí ọjọ́ wọn. Bákan pé ipò tí ọkọ̀ wà fún ẹni tí ọjẹ́ ìyàwó rẹ̀ ẹ̀rọ àwọn ṣe ẹ̀rọ nínú ọ̀rọ̀ tábìlì sọ fún yẹn ẹ̀rẹ́bí ìyàgbà náà tó bí wà náà ó bí iná rẹ̀ nù àjẹ́nà rẹ̀ ó ti gbọ́dọ̀ wọ ẹgbẹ́ lọ́kọ̀ náà. Ìbáwò yẹ sọ fọ́ yín di okùnfà náà fọ́ra yín àtọ́kọ́ kan fún ọlọ́run olú ẹ̀ lórí èyí náà yé látà rẹ̀ tó wá sí ìwòye ẹsẹ̀ ló mú pa tí ọlọ́run fi yọ sí ilé ìdìbò àjẹmà ẹ̀rọ ọwọ́ ọdún náà ní kéjì wọn ẹ̀hẹ́n ìtẹ́jú bẹ́ẹ̀ kọ́ sí ọdún náà sí ní. kí lóò ní ìpínlẹ̀ ìgbà wọn tí wọ́n tó kẹ̀lé sọ òdòdó ti yára àfọ ike ẹ̀kọ́ nípa àwọn tí ọlọ́run bá ti kú fún wa lọ́kọ̀ọ́. èyí àfún òsì dáadáa sí ọ ó sọ pé àjẹrẹ ọ̀pọ̀lọpọ̀ obìnrin yóò ní ó torí pọ́pọ̀ òsì dáadáa tó olóòtú sí lọ dáadáa tó kọlu tí wọ́n yóò sáwọn ọ̀gbọ́n wọn lápọ̀lọ̀ tó wú ní ìgbà ní kọ́fẹ́sà tí ó bèèrè tẹ̀ sí pọ̀kúlẹ̀ o tàbí kóòmù òfin ọkọ̀ yẹn lọ tọ́kọ bá gíráǹtì ẹ̀ kó máa lọ ẹ́sẹ̀tẹ̀ fúrì kúrò nínú kébí o kúrò nínú kó ọ̀tọ́ wọn rí ní ìlàbẹ́ ẹni tó jọ́ ọkọ̀ ó ti wọ́n ti wà orí sí ìwọ́n tó bá yára ẹgbẹ́ àwọn ọmọ mi ìwọ̀n wá ti sílẹ̀ tó là kọ́kọ́ tó mọ̀ sí dáadáa tó ń bá bá rẹ̀ jẹ́ tó wà ní láwùjọ ọ̀nà bá bá rẹ̀ jẹ́ So, ìyẹ̀lọ́ bá tó ṣe àwọn ọmọ ọmọ rẹ̀ nígbà tó àwọn ọmọ ọmọ rẹ̀ nígbà tó àwọn ọmọ ọmọ rẹ̀ nígbà tó àwọn ọmọ ọmọ rẹ̀ nígbà tó àwọn ọmọ ọmọ rẹ̀ nígbà tó àwọn ọmọ ọmọ rẹ̀ nígbà tó àwọn ẹ̀sìn rẹ̀ kan ní ọjẹ́ ìwọ́n náà bá tó máa dára rẹ̀ jẹ́kù lóògùn láti wáyé báyìí láti lọ́kọ̀ fẹ́ẹ́ fẹ́ẹ́ nìkan òbí ẹni kan ní lọ́kọ̀ bá ti àwọn òsì mú kò gbé rárá pẹ́rẹ́pẹ́rẹ́ ọlọ́mọ àgbà ìlú ẹ̀sẹ̀ àti àwọn òpẹ́kọ̀ọ́ tiẹ̀ ní ẹ̀ kò gbé ẹ̀tọ́ tiẹ̀ ẹ̀kí ni wọ́n ìlànà ìwọ̀n Ọ̀pọ̀ ìjọba ní ìyàwó ìpaná lọ, ọkọ̀ bá ìjọba lọ, ọkọ̀ ìpàdé lọ, ìyàwó kaná. Kò sí pé ìbẹ̀rẹ̀ lórí ìjọba àwọn bẹ́rẹ̀ ní ọlọ́pàá ọkọ̀ sí kí ni ó ti lọ bá ìjọba náà, ọlọ́pàá sí ti wá rẹ̀. Àríwá wá rí bẹ́jẹ̀ máa, a mọ̀ pé àwọn ojúṣe ìjọ ọlọ́mọba tó fẹ́ kí a máa ṣe láàrin ara wa. Orí tí a wà lẹ́ẹ̀kan náà, òun náà ni ọwọ́ ilé kan náà ni ara nílé yẹ̀wò òun náà ni ẹ̀rọ ilé àtìgbà lẹ́yìn olùbá kan lọ ẹ́ òun ilé àtìgbà láti àwọn obìnrin àwọn kùnú ọ̀rọ̀ ti síwájú yìí ẹ̀rọ kan sí láti sọ pé yẹ̀wò náà ni tí àwọn ọba kan ti ṣe nọ́mbà one in fact ní ọba tí ó ti ní tó yóò fi ṣe nọ́mbà two nọ́mbà one òun náà ni wọ́n máa ti nínú òun náà ni wọ́n máa ti sí òun náà ni wọ́n máa ti sáwọ́ nínú àmọ́ràn ojúṣe àkọ́kọ́ tó jẹ́ ọ̀rọ̀ ìlọ̀ fún ẹni tó lẹ́yà òun láti máa fi fún ọgbọ́ ẹ̀ òun ní wọ́n bu àgbà ojú nípa àmọ̀rọ̀ tẹ̀lé àti ọkọ̀ wa nínú tí ọkọ̀ bá pa wá láṣẹ tàbí sáwọn tẹ̀lé àti ọkọ̀ wa wà á di àtọ́ ẹ̀yí tẹ̀lé àti ọkọ̀ ẹ̀sìn ọlọ́mọ ọba ló fi wá lẹ́yìn afẹ́lọ́ fún fún fún àtúwọ́ dáadáa aláyá bí ẹsẹ̀ ojú ìyá ó kò máa tí kìí ṣe ayé lọ́pọ̀ àti láyá bí wọ́n ní stability tó fi máa ń tó lẹ́yìn wípé ìgbéjò láti ìyàwó wọn ní ọ̀nà ìyàwó tí wọ́n rí ìyàwó wọn láàrin ọ̀tẹ̀ kan lẹ́yìn tó kọ́ra wọn. ẹ́ òkú olóògùn kan bá ní òbí máa ń ṣẹlẹ̀ nítorí olóògùn olóògùn àánú ìlànà ìyàwó fún ọkọ náà wọ́n mọ̀ lẹ́yìn ìyàwó rẹ̀ sọ́dọ̀ ti kúrò iṣẹ́ bí ọ̀ inú bí mi inú mọ̀ sábà ní ìlú òun ni àìsí ojúṣe alákọ̀ọ́kọ́ yìí láti ìgbà ọkọ ẹni tó bí ọkọ ẹni ìgbà tẹ̀lé àṣẹ ẹni tó bí ọkọ ẹni tí wọ́n tẹ̀lá bí ọkọ ẹni kanáà tó kọ́ lórí mahabbata nàìjíríà ó máa

wọ́n ti máa ń gbọ́rọ̀ mi ó là fẹ́ kọ́ra rẹ̀ wọ́n ti lé mọ̀ ìfẹ́ tí máa ń wá kọ́rọ̀ máa ń dá fún ìyàlá ti mú yóò wọ́n wọ́n láti mú ìfẹ́ lá báyìí òun ti ṣe é. ìgbà ilé ìlú láyé ọ̀gbọ̀n ló dàgbọ́ra èyí ni ìṣúná ẹ̀rọ mi yóò ti lọ rí ìṣúná. ìwòrí ẹ̀ afọ́ra ìlọ ìtọ́wọ̀ sọ fún ẹni lẹ́nu ìkọ́ gbogbo àtàkà nàìjíríà ó máa ń sọ bákan náà ọ̀pọ̀ ámìlẹ́tò fi láti àtàhálù kúrẹ́ ilẹ̀ tó sọ ó sì máa ń tàbí fún àtìkọ̀ láàrin àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí ìgbọ́rọ̀ sí ẹni tó jẹ́ ọkọ̀ ẹni lẹ́nu àwọn ọmọ àgbàlẹ́ tó pọ̀ wá fún yẹn bákan náà a sì máa ń ṣokùnfà àwọn ilé dànù gbogbo tó máa ń pa sílẹ̀ lẹ́nu ojú ká bí àwọn bá ń kọ́rọ̀ sọ́kọ̀ ìlẹ́nu ọlọ́run ọlọ́pàá ń lò ó sí àwọn aláburú yìí يوم السنة وأخبر له سورة النساء وأنشط القوم فقد يلقى مرة ذا جمهن رغبة مصوني حافظ قوم ذات حافظات للجاي مما حفظ الله فطلب منه يعود بغيره ولو صبر سورة رواجه لو تولوا لو تسمعوا لو تولى فرع وتولى جبلانه أو تولوا لا تتنوى فصوتا كل الله náà ọlọ́run kan sọ ọ́dẹ káàkó àwọn tí wọ́n jẹ́ obìnrin lórí náà ọlọ́run kan wọn ni dára tó ń lọ́dọ̀ làwọn obìnrin tó ní ìtẹ̀lẹ́gbà wọ́n gbọ́rọ̀ tẹ́sí ọmọ ọlẹ́rú àti ọmọ tó dáwọn káàkó tó tó ní ilé ẹni máa hábi lọ́mọ ìwọ́n tó lè lè lórí àyíkú pamọ́ ọlọ́run ti di ọlọ́run wá sí kékeré tó tàwọn ọ̀rẹ́ rẹ̀ tó wọ́n pa ọ́. ọ̀rẹ́ ti dìrà wọn gbà pa ẹ̀ abẹ́ mi mọ́jọ náà lọ́kùnrin àti obìnrin bọ́tà obìnrin là ń sọ̀rọ̀ wọn. ọ̀nà alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ òun àti tó bá jẹ kú ogún mọ́ rí tó bá jẹ ẹni tètè wọn débẹ̀ ó dún ìyẹn lásán ìwọ ni. ilé tàbí ó bá wọn tí wọ́n dá àwọn obìnrin kékeré

yóò wá sọ̀rọ̀ yóò wá fẹ́ gbogbo ẹlẹ̀ gbogbo tọ́lá níta nínú gbogbo lórí gbogbo ara yín yóò yàrá ilé òfin fún àwọn àbùsọ̀ tó lè jẹ́ ìmá àbùsọ̀ wà òfin fún àwọn tí wọ́n tọ́ tọ́sí tọ́wọ́ ọba tó bá wọ́n ti wọ́n náà tó náà tọ́jú ọ̀kan jù. ọ̀nà lẹ́kẹ̀ẹ́ tó yẹ lọ́ka jù ìrọ̀lẹ́ pé wọ́n tọ́jú ẹ̀kọ́ òfin tó dúró ní at wọn gbà الإمام أبو الله سفيان بن سعيد أخبره الكوفي الكثير الإمام أبي بن غنم وقال من أخبرنا الإمام مالك وأبي حنيفة لا ويؤمن الإمام مالك أن أمره حنيفة وغيره إن قلت أن جماعتين كانوا نقول أن يا مرضات أرضا كنت بمثل أن يزوريك الإمام أبو الله سفيان بن سعيد أخبره إنه غير ما صواني ورسول وقال سورة النساء such as the form or the form. You will have the gospel regaining, that is, فصالح حال قول كاذب حافظة للبيت ما حفظ الله فقال صلى الله عليه وسلم ونزلوا أرقى نساكم مكر ونزلوا موقعات لله ولأزواجهم àwọn obìnrin tí wọ́n tẹ̀lá sí ọlọ́run àti àti ọkọ wọn lọ́wọ́ bá wọn lóṣèlú kò láti fi kọ́ ọ́ lè bára gbọ́n àwọn obìnrin tí wọ́n tọ́jú ọlọ́run gbọ́kọ̀ọ̀kan wọn. Obìnrin tó bá ń gbọ́dọ̀ lọ́dọ̀ tara rẹ̀ yóò gbọ́dọ̀ ọmọ rẹ̀ kò nínú àwọn ọ̀rẹ́ ìbáàgbọ̀n. Obìnrin tó bá tó gbọ́dọ̀ ọmọ rẹ̀ yóò gbọ́dọ̀ lọ́run kò nínú àwọn ọ̀rẹ́ ìbáàgbọ̀n. Ọ̀gbìgbà tí ó kò gbọ́dọ̀ lọ́run kó ló kọ́ ọkọ̀ rẹ̀. Akíkẹ́ tó tẹ̀ láti ọlọ́run tó tẹ̀lé dé lórí abẹ́rẹ́ ojú ọkọ̀ rẹ̀. Àrẹ́gbọ́n Muhammad sọ́nà ọmọ wa ni mo sọ̀rọ̀ àwọn tó ṣe àwọn tí a tó fẹ̀lé ní ojú ọ̀yìn. Ó sì wọ́n sá jẹ́ni tí yóò lè dáná sí wa ìmọ̀ tẹ̀lá sí ọkọ̀ lára. Wọ́n ti ṣàkíyèsí àti ìwà ìyá ọlọ́run tí ó bá lè yọ sí wàhánà. Ó bá lọ́sí sọ́nà mọ́ wa lọ sọ́nà. Àwọn ti ní ìlàsọ́nà ti wọ́n ìlànà Ó rẹ̀ ó sì tẹ̀lé ní àwọn àbọ́màtí láàdára ó sì tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀. Alẹ́rẹ̀ dákàlá tẹ̀lé jàmdà ewu bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yóò wà jẹ́nà lèrè ájílẹ̀ wà ní jàmdà sí ṣáhàn ẹkọ̀ ọ̀dẹ̀ tí ọba sì wù ní ọ̀pọ̀ lórí. Ṣoṣo nàbẹ́ àṣọ aṣáọba ẹkọ̀ wù àkọ́lé jẹ̀mà. Ẹ̀yìn, èèyàn lápá lápá tó tẹ̀ ẹ̀fẹ́ ọ̀nà táwọn àjẹ́fẹ́ ẹ̀yọ̀ kan òsì. ọtọ́ máa ń sílẹ̀ fún àlùjáde lẹ̀ fún yẹn gbogbo ọ̀nà tó wọlé pé ìlú bá kú wọn èyí wọ́n sọ̀rọ̀ lórí wọn. ọtọ́ ọ̀bìnrin ilé tó ti ta ti kọkọ já àgbàlagbà àti tí ò ní pàṣẹ tí èdè kan tó ń wọlé bí àlùjáde gan-an ìròyìn dáàbò dáàbò kan ló fẹ́ ta lóko. tíyàwó ní pé ìyẹ̀ fún yẹn bẹ́ẹ̀ náà lọ́wọ́ ìjọba tó bí ámẹ́ta ní ọkàn àwọn kí wọ́n fi kọ́ àwọn tó fi kọ́ nílẹ̀ yìí náà wọ́n fi kọ́ àlùjáde náà tó ń ìsáàlì ìpọ́lùfẹ́fà góòlù àti sílùfà ni wọ́n ikọ́ ìfẹ́ náà pé ní àwọn ẹgbẹ́ ní wọ́n kọ́ aṣọ àdúgbò ìta Washington àjẹ́sẹ̀ owó orí ìjọba ọba tó tó lẹ́yìn èyí tó tó ilẹ̀ bí wọn òfin sọ́mọ ti ti tètè tètè ọ̀lẹ́jì ọlọ́run bá ti tẹ́ ẹ̀jẹ̀ bá díẹ̀ sílẹ̀ káàkiri ìjẹ̀ nílẹ̀ ọwọ́ sílẹ̀ gbàgbẹ́sà ìlẹ́jẹ̀ ìjọkalẹ̀ fún obìnrin tó ń pọ̀ ọkọ̀ nígbà tó bá wù ọ́ nínú àwọn ẹnu ọ̀nà mi kò náà nìkan gbà wọlé èyí àpárí ìwò ló sólẹ̀ jọmọ́ ẹgbẹ́ bẹ̀rẹ̀ fún ìsílẹ̀ pẹ̀lú ọmọ tí ń jẹ́wọ̀ rẹ̀ wọ́n ní láti ta wàhú ọ̀wọ̀lẹ́gẹ̀ kúlẹ̀ jẹ́ ọ̀wọ̀lẹ́gẹ̀ kúlẹ̀ jẹ́ ọlọ́run ìwọ̀n jẹ́ mẹ́rẹ̀ yẹn ìlọ́bìnrin wọn gbẹ́mẹ̀ ní tíra àwọn ìwà nínú ọwọ́ agbẹ́rẹ́ tó jáde lórí ẹ̀dá ti lẹ́ka sàbí ẹ̀ káwọn náà sàbí àjẹ́ náà ìrà àwọn èèyàn tó lọ́sọ̀ ní àlẹ́gbàgbé ẹ̀yẹ́ oṣù lọ́sọ̀ àárọ̀ wọn ṣọ̀tà yìí ọlọ́run láwọn tó ní wá ìjẹ́ náà àfi tó bá kọ́ síkò kí láwọn omi wọlé owó agbẹ́rẹ́ wọn ti jáde ní ọjà obìnrin bẹ̀rẹ̀ lásán òun náà wá sí nǹkan kan ọlọ́dún kan sílẹ̀ bàjẹ́ náà gbogbo ilẹ̀kùn tó wọlé ilé wa rù ní kọ́kà wọn ò ní ti lọ́kọ̀ ọkọ̀ wọn ìjọ bá wù ẹ ọ̀nà òun ló tó yẹ lẹ́yìn kí lọ́wọ́ bà látara gbọ́rọ̀ sí ẹni tó gbọ́kọ̀ ẹni lẹ́nu حديث يدل مسلم الإمام محمد وصحيح الإمام ابن الكلام والإمام الطبراني في معجمه الكبير ولحسنه شيخنا الألباني ورحمة الله على الجميع لما يقرأه منه حديث ليه àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam nígbà tí wọ́n tẹ́ ìlọ́dọ̀ rẹ̀ láyé pé àánúlò orí ìlú àwọn obìnrin táàfin mọ èèyàn ní obìnrin rere obìnrin dáadáa ànábi ní obìnrin tó dáa ònábi tó ti pé àlẹ́kùnrin tí ó ń ìdá àmọ́rọ̀ tọ́kọ́lá paláṣẹ yóò tẹ̀ láṣẹ ọkọ̀ tí ìbá ti pé ìrìnà bá kó wa lórí tọ́kọ́ wá pa wá láṣẹ agbọ̀dọ̀ máa sí ọ̀rọ̀ yẹn rí bẹ́ẹ̀ ó sàn yíká sí àwọn òbí ti wa náà pa wá láṣẹ ni tí ìwà ẹgbẹ́ ìlera bá wà níbẹ̀ agbọ̀nàmọ́ sí tí ó sì kàtó tọ̀nà ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ìṣàlọ́. sọ àtàkìlẹ́ ní tó dájú ló tẹ̀lé ìrọ̀lẹ́ tó máa ń tẹ̀ láṣẹ ẹni tó tọ̀pọ̀. bákan náà wọ́n sógbó ìlà náà ẹni tó sì dájú ló tẹ̀lé náà lẹ́ni lọ́wọ́dà sí pé àjẹ́lẹ̀ lọ́tẹ̀lẹ̀ ọkọ̀ jẹ̀má ẹrú bí wa náà yóò bẹ̀rẹ̀ fẹ́ta ní àwọn ọmọ pápó kí máa sí ìwọ̀n ara ètò kan ilé ìlú láti jẹ́rú kábílì sí ẹ̀mú wọ́n tó sọ ìrẹ́ ilẹ̀ ẹ̀ẹ́ lórí ọ̀gá tó bá ti lẹ́yìn lọ́kọ̀ gbogbo ọ̀nà fẹ́ fi máa dá ọkọ̀ ilé lọ́rùn fẹ́ sí ọ̀pá kú àwọn ilé ti bá ta fẹ́ sí ìgbà wẹ́sí àwọn àpá ìgbó ni mo ti máa ní ti máa dá ọkọ̀ mi lọ́rùn nílé kan lọ́rùn òkè ní ọ̀là ń bẹ̀ ẹ̀rọ láti para yín ní ìgbàgbà yín náà tó tó bẹ́ẹ̀ máa ń mú gẹ́gẹ́ bí pàmádé àtàrí ìdíẹ̀ wọ́n wá sí wọ́n wá sí sọ àtàkì lókèrè tó dá àwọn orí ìrìn nínú sí obìnrin tí ò ní jẹ́ kí ọkọ̀ owó rí kúrì látara kí ni o látara ìgbìyànjú tí wọ́n náà lára wọn àjẹ́bí wa tàbí ọdún ìdáṣẹ́ lára náà kó dáàbò bo ara rẹ̀ kó dáàbò bo dúkìá ọkọ̀ ilé ìdáàbòbò ra rẹ ìdáàbòbò ọkọ̀ rẹ̀. Èké tọ́lọ́ ọba fi pamọ́ sí ọlá ọkọ̀ náà lórí ọkọ̀ náà lórí ilé ọmọ jẹ́. Bẹ́ẹ̀ sì lè dúkìá ọkọ̀ òní sókò tọkọ̀ ọba sí lára nì. Àti bí ń bẹ lára nì àti òsì àti wọ àti dúkìá ọkọ̀ gbogbo yìí náà tọ́lọ́bá sí ọkọ̀ rẹ̀ náà nì. Ọkọ̀ adáàbòbò lóko ẹ̀ adáàbòbò rẹ̀ adáàbòbò ọkọ̀. Ilé òun náà lè ké nínú. Ara bí báyìí kọ́ obìnrin rẹ̀ حديث الإمام المسلم الإمام النصاري رحمة الله عليه في أبوه عارف الوضع عن النبي صلى الله عليه وسلم إنه قال في بيتا هي في مطلوب به هو النبي في الطوال جماعة الثلاث وقوله قل في اسم الباسل في اسم الباسل نمبر 1 نمبر 1 يقول لك أنت سيكون ناس يوم ما تصفى لا يقولون torí tí ọba ìlú ìgbà láti ọkọ àgbá ìdíjí wa méjì náà ni wọn. ẹnu kó bá lọ́kọ láyé yóò fi lọ́kọ́ lọ́mọ rẹ̀ ní ẹgbẹ́ ta ẹgbẹ́ bí ọ̀rọ̀ fi sọ bẹ́ẹ̀ option number one. tí wọ́n á àbá ẹ̀ báyìí yẹ omi ọ̀dà bí ìgbà náà lọ́kọ̀ ṣùgbọ́n mi lè tẹ̀ láti ọkọ̀ option number two wà wọlé wa kí ni option number two ó lè fẹ́ tẹ̀lé. kí ni wọ́n fi tí mo tọ́jú ẹ̀ tó bá wà lọ́wọ́ rẹ̀ láì. wọ́n fi up down left right back front tí àwọn ọkọ̀ tí àwọn ènìyàn ń datọ́ wọ́n fẹ́ fẹ́ ní ìrẹ̀lẹ̀ ń datọ́ wọ́n fẹ́ ní lórí ẹgbẹ́ ẹgbẹ́ ní ẹgbẹ́ mẹ́rin ní wà sàkọ́ ọmọ ìṣòro sí ìlú àyíwájú tàbí ní ìrẹ̀lẹ̀ ìdí ń datọ́ àbẹ̀rẹ̀ yóò jẹ́ ní ẹgbẹ́ ìwé ẹ̀rọ fún adatọ́ àgbóyè ọmọ yóò bí àṣẹ kan tí ọ̀pọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àti mọ̀kánà tẹ̀lé ọpọlọ bacon ẹ̀ẹ́ níwọ̀n náà àti ìrẹ́lọ́wọ́ ti dá ọmọ tí láti kan Ní wàá lè bàbá ní ọwọ́ àlọ́ ọ̀fẹ́ lé mi. Ọ̀sọ́ fi tọrọ sọ̀rọ̀ lẹ́yìn. Ilé lọ́lá ti bẹ̀ àti bàbá ń lọ́kọ̀. Wọ́n bá ti tọ́ ọ̀fẹ́ lọ́kọ̀ ti di lórí ẹ̀kọ́ ìlú nílà káyì tó sì ní lẹ́yìn lẹ́yìn tí wàá tọrọ sí rẹ̀. Ọlọ́run ọmọ sùn hàn ló ọwọ́ ti láti Jọba ọjọ́ ti lọ. Ọjọ́ ti lọ lọ́wọ́ ọjọ́ ti lọ, ó bá táìmù nílò náà. Náà, wọ́n mú padà wálé pọ̀ tọ́ ọlọ́run tó débẹ̀. Àwọn ojúṣe tó jẹ́ ti ẹni tó dé ìyàwó ló yẹ kó ṣe fọ́kàn rẹ̀ di mẹ́tàlá sí ilé ìwọ̀n ẹ̀yọ̀kan láti wà lórí ẹ̀. Ẹ̀yọ̀kan gan àti ìsọ́tẹ̀ rẹ̀ àti ìmúkálà ìdámọ̀ rẹ̀. يقول لي إن أنا رجل رميم كما سبق في حديث معاوية بن أبي سفيان بن حرب بن أمية رضي الله عنهما لو سمع رسول الله صلى الله عليه وسلم يقول من يرجي الله به خيرا يفقهه في الدين ẹni ọlọ́pàá fẹ́ dáadáa fún ọlọ́pàá fún látọ̀rí lórí ẹ̀sìn kó láti fọ́ pẹ̀lú kájí ẹni lò kó láti fún ẹgbẹ́ tọ̀ ara àgbóyé látàrí mọ́ wọn ẹ̀yìn orí bá ti sọ látara bàbá lọ sà alámẹ́rin sọ bàbá lọ sà alámẹ́rin sọ bàbá lọ sà ọlọ́sọ Sọ́kẹ́ sọ pé ọ̀rọ̀ pàrísá iṣẹ́ òkèèṣe tọ́nà àtàmẹ́jì ẹ̀rùgbà sí ìlú níbi ẹ̀kọ́ kan tí ó tẹ́ ṣe tí a máa ń fi kéde ọ̀rọ̀ tá a máa ń fi ìkánjú tá a máa fi mú wá. A máa mú wá láwẹ́láwẹ́ kó lè bá ìkó sí wa lára. Ìkó lè dùkó sí wa lára. الله وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين ọ̀dọ̀ àti àwọn ọkọ̀ ẹ̀kọ́ sọ́nà ọ̀dọ̀ àti àwọn ọmọ orílẹ̀-èdè àti tó ti lọ ẹgbẹ́ tó ń gbà